Ìṣe àwọn àpọ́stélì orí kẹta. Ní agogo mẹ́ta ọ̀sán, Pétérù àti Jòhánù gòkè lọ sí tẹ́ḿpìlì ní àkókò àdúrà. Ọkùnrin kan wà tí wọ́n máa ń gbé wá síbẹ̀ tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá. Lójoojúmọ́, wọ́n á máa gbé wá sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní ẹnu ọ̀nà dáradára kí ó lè máa ságbe lọ́dọ̀ àwọn tí ó ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ó rí pétérù àti johannu tí wọ́n fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ní kí wọ́n ta òun lọ́rẹ pétérù àti johannu tẹjú mọ́ pétérù ní. wò wá. ọkùnrin náà bá ń wò wọ́n ó ń retí pé wọn yóò fún òun ní nǹkan pétérù bá sọ fún un pé. n kò ní fàdákà tàbí wúrà ṣùgbọ́n wọn fún ọ ní ohun tí mo ní ní orúkọ jésù kristi ti násárẹ́tì máa rìn ó bá fà lọ́wọ́ ọ̀tún ó gbé e dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ àti ọrùn ẹsẹ̀ rẹ̀ bá mókun ó bá fò sókè ó dúró ó sì rìn ó bá tẹ̀lé wọn wọ inú tẹ́ḿpìlì ó rìn ó ń fò sókè ó sì yin ọlọ́run gbogbo àwọn ènìyàn rí i tí ó ń rìn tí ó yin ọlọ́run wọ́n ṣe àkíyèsí pé ẹni tí ó ti máa ń jókòó sáké lẹ́nu ọ̀nà dáradára tẹ́ḿpìlì ni ẹnu yà wọ́n wọ́n ta gìrì sí ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin náà bí ọkùnrin náà ti rọ̀ mọ́ pétérù àti johannu gbogbo àwọn ènìyàn sáré pẹ̀lú ìyanu lọ sọ́dọ̀ wọn ní ọ̀dẹ̀dẹ̀ tí a ń pè ní ti solomoni nígbà tí pétérù rí wọn ó bi àwọn ènìyàn pé. ẹ̀yin ènìyàn israẹli kí ló dé tí èyí fi yà yín lẹ́nu kí ló dé tí ẹ fi tẹjú mọ́ wa bí ẹni pé nípa agbára wa tàbí nítorí pé a jẹ́ olùfọkànsìn ni a fi mú kí ọkùnrin yìí rìn ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ọlọ́run àwọn bàbá wa ni ó dá ọmọ rẹ̀ jésù lọ́lá jésù yìí ni ẹ fi lé àwọn ọ̀tá lọ́wọ́ ó ní ẹsẹ́ níwájú pílátù nígbà tí ó fi dá a sílẹ̀ ẹsẹ́ ni ọlọ́run àti olódodo ẹ wá béèrè pé kí wọ́n dá apànìyàn sílẹ̀ fún yín ẹ pa orísun ìyè òun yìí ni ọlọ́run jí dìde kúrò nínú òkú àwa gan ni ẹlẹ́rìí pé bẹ́ẹ̀ ló rí orúkọ jésù àti ìgbàgbọ́ nínú orúkọ yìí ni ó mú ọkùnrin tí ẹ rí yìí lára dá ẹ sáà mọ̀ ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fún ọkùnrin yìí ní ìlera pátápátá gẹ́gẹ́ bí gbogbo yín ti rí i fúnra yín ṣùgbọ́n nísinsìnyí ará mo mọ̀ pé ẹ kò máa mọ̀ ṣe é bẹ́ẹ̀ ni àwọn ìjòyè yín náà kò máa mọ̀ ṣe é bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe mú ohun tí ó ti sọ tẹ́lẹ̀ láti ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ ṣẹ pé mẹsáyà ò ní láti jìyà nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ yí padà sọ́dọ̀ ọlọ́run bí ẹ bá fẹ́ kí a pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ nígbà náà àkókò ìtura láti ọ̀dọ̀ olúwa yóò dé bá yín olúwa yóò wá rán mẹ̀sáyà tí ó ti yàn tẹ́lẹ̀ sí yín èyí ni ni jésù ẹni tí ó ní láti wà ní ọ̀run títí di àkókò tí ohun gbogbo yóò fi di titun gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láti ìgbà àtijọ́ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ àwọn ènìyàn ọ̀tọ̀ mose sáà ti sọ pé olúwa ọlọ́run yín yóò gbé wòlíì kan bí èmi dìde láàrin àwọn arákùnrin yín ó ní kí ẹ gbọ́ràn sí lẹ́nu nínú ohun gbogbo tí ó bá sọ fún yín ẹnikẹ́ni tí kò bá gbọ́ràn sí wòlíì náà lẹ́nu píparun ni a ó parun pátápátá láàrin àwọn ènìyàn ọlọ́run gbogbo àwọn wòlíì láti ìgbà sámúẹ́lì àti àwọn tí ó dé lẹ́yìn rẹ̀ fi òǹsọ̀kan sí ọ̀rọ̀ yìí wọ́n ń sọ nípa àkókò yìí ẹ̀yin gan-an ni ọmọ àwọn wòlíì nítorí tiyín ni ọlọ́run ṣe bá àwọn bàbá yín dá májẹ̀mú nígbà tí ó sọ fún abrahamu pé nípa ọmọ rẹ ni wọn ó ṣe bùkún gbogbo orílẹ̀-èdè ayé nígbà tí ọlọ́run gbé ọmọ rẹ̀ dìde ẹ̀yin ni ó kọ́kọ́ rán an sí kí ó lè bùkún yín láti mú kí ẹnì kọ̀ọ̀kan yín yí padà kúrò ní ọ̀nà burúkú rẹ̀